Shut it أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أنجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء أولئك إن كنتم adamu ambihum bi asma'ihim falamma يعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبدا الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا وكلا منها رغدا حيث سكت وكلا منها رغدا حيث شئتما ولا تقربا ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرج أخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم إن الحمد لله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 السلام عليكم ورحمة الله وبركاته alọ́pẹ́ fún ọlọ́run ọlọ́ba tí ó nínú àánú ẹ̀ tí ó fi àlàáfíà tí ó fi kẹwàá tí ó jẹ́ kí a lè jókòó òun náà ni pé a ní àlàáfíà ẹlòmíì ń bẹ tí jẹ́ pé ó wù kó wà nírú ìjókòó báyìí tó yẹ pé àìpé àlàáfíà ní ọ̀dọ̀ ẹ̀ kò ní jẹ́ kí ó láǹfààní àti jókòó ẹwà àwẹ̀ Ramadan ọlọ́ba subhanahu wa ta'ala nígbà tó sọ pé faman shahida minkumu shahra falyasumhu ẹni tí oṣù Ramadan gbábáláyé kó yá gba àwẹ̀ àwọn afá sọ pé man shahida shahra muqiman sahiha ẹni tí oṣù Ramadan gbábáláyé mọ̀kíìmọ̀ tí ó ṣe ìrìn àjò sàhíyà tó sì ní àlàáfíà nítorí àlàáfíà ni nínú nǹkan tí a bùkátà ká tó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjọsìn ní bí hajj bí àwẹ̀ Ramadan so fi hàn pé nínú ọ̀gá orí tí Ọlọ́run subhanahu wa ta'ala máa ń ṣe fún ẹrú ọ̀nà ni àlàáfíà anábọ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anábì ni ẹni tí Ọlọ́run subhanahu wa ta'ala fama أوتي أحدا أو فما أوتي أحد خيرا أفضل من العافية أو فما أوتي أحدا بعد اليقين أطعا أفضل من العافية أو كما قال الرسول أنا من أي بات يوم بات شيئا مسمي ودوتا قصورك كان تجو العافية تجو العافية الله عبد الله سبحانه وتعالى العافية في سيارة يعني كوكاوة طبعا كيوم الدهر ó sì jẹ́ kí ó lè wúlò fún wa láti tẹ̀lé títí ẹ̀ títí tá a fi rí ìyọ́nú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala náà wọ́n ti ṣe tìláwà fún wa láti inú suratul Baqara níbi tí a dúró sí ní Ramadan tí ó kọjá lọ ní Ramadan títí èsì àdúgbò fún ọlọ́wọ́n pé ó tún mú ojú wa ó tún mú ba Ramadan tẹ́lẹ̀ ulil ilmi عن ابو محمد صلى الله عليه وسلم انه حديث ابي هريره انا من الصلوات الخمس والجمعه الى الجمعه ورمضان الى رمضان مكفرات لما بينهن اذا اجتنبت الكبائر رواه مسلم الجمعه بقنا رمضان الى رمضان رمضان كان سكين جيم anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní mukafiratun lè mú a bẹ̀rẹ̀ láti bí suratul Baqara níbi tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala tó ti ń ṣàlàyé fún wa nípa ìṣẹ̀dá anabiwa adam ìyẹn ní aya 30 àti àṣẹ àwọn màláìka kí wọ́n fi ìrẹ̀lẹ̀ كما في fi آدم عليه alayhi salatu wassalam kí wọ́n fi bá a lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti ṣe lọ ní ọdún tí ó kọjá lọ ẹgbẹ́ akọ́kọ́ tẹ̀síwájú ẹ̀yẹ̀ ní ba'd al-fawaid allati tata'allaqu bil-Qur'an àwọn àǹfààní ètò nípa ṣe pẹ̀lú al-Qur'an al yóò ràn lọ́wọ́ láti gbọ́ yìí tí a máa fi tábàlì mú wá sínú ọ̀rántí nípa àwọn kan tí ọkọ̀ ti síwájú yẹn lẹ́bùjẹ́ pé lẹ́yìn tàbí ìnìlẹ̀ ìta ààlà a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú báàbò àdéhùn fawaid díẹ̀ nínú àwọn àǹfààní èyí tó jẹ́ pé gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbùkátà sí pé kí a nípa ẹ̀ ká lè gbọ́ àgbọ̀yé Al-Qur'anul Karim bákan náà ká má bàa ṣe ìwà wò gẹ́gẹ́ bí mùsùlùmí ربنا بقدم سورة الفاتحة تبارك تبارتي للاست يعني أفوع الشيخ عبد الرحمن بن ناصر السعدي تي له تفسير ثم تفسير الكريم الرحمن في تفسير كلام المنان تفسير قيم لشيخ السعدي رحمه الله تعالى رحمة واسعة من باتيان تو اهدنا الصراط المستقيم tá a ṣàlàyé nípa alìhìdáyà ìmànà wọ́n ṣàlàyé fún wa wípé méjì ni alìhìdáyà gẹ́gẹ́ bí àwọn àfọ́nímọ̀ bí wọ́n ṣe máa ń ṣe àlàyé alákọ̀ọ́kọ́ ọ̀nà ni ìdáyà tó tawfiq ọ̀nà ni ìmànà tó dé pé kọ́lọ̀ bá fi hàn ṣe kòǹgẹ́ láti ṣe nǹkan láti ṣe Islam èyí tí yóò yọ Ọlọ́hun subhanahu wa nínú ilé ní hidayatu tawfiq torí ẹnìkan nínú àwọn salaf rahimahullahu ta'ala ó ní inna min ni'matillahi ala ar-rajul idha nasaka an yuwaffaqa li sahibi sunnatin yahmiluhu alayha onítọ́nà bá fẹ́ kẹ́ni tí ó bá fẹ́ sẹ́sìn ẹ̀ńtẹ́sìn bá wù sí ọlọ́bọ̀ wà fi ṣèkò ń gé olùkọ́ tó jẹ́ni tó gbọ́ sọ́nà yìí orí súnà yìí ló fi wá máa rí ẹni tó fẹ́ sẹ̀sìn yẹn oníwà inna min ni'mati llahi 'ala al-insan nínú kọ́lọ́ ọ̀bọ̀ sì níyàn kẹ́ wọn náà ní pé idha nasaka ẹ̀sìn ló fẹ́ ṣe an yuwaffaqa li sahibi bid'atin yahmilu 'alayha oníbídà lòun ó pàdé gẹ́gẹ́ bí olùkọ́ bídà yẹn ni wọ́n fi kọ́ ọ mọ́sálá gbígbà pátá pẹ̀ ní àwọn àwa àwọn bídà tánàbà Muhammad sallallahu alayhi wa sallam sọ pé kullu bid'atin dalalah kò sí kankan nínú àwọn bídáwò yìí tẹ́ tọ́ka sí bóyá nínú àkídà ni àbí nínú manhaj tẹ́gbẹ́ àwọn tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní convention lórí ẹ̀ wọ́n wà convince pé táwọn ń ṣe ẹ lóde ẹjọ́ wọ́n sì bẹ́ẹ̀ ni wọ́n sọ fún fáwọn tá a ṣe masalẹ̀ níbi ọdún bíi mẹ́rin sẹ́yìn ní program Darus Salafiyya èyí tí amọ́niṣẹ́ àwọn ẹ̀kọ́ kan àwọn invite kan nínú àwọn afáwa láti ìlú Èkó wọ́n sọ̀rọ̀ nípa Jama'atu Tabligh ní mọ́ṣáláṣí lọ́dọ̀ tiwa nígbà tí brother kan tó ń dé Tabligh nígbà tó máa react ó lóun máa ń wò pé ó ṣe é ti bóyá bó máa lè jẹ́ mi lẹ́lẹ́rìí láwọn táìmù yẹn tábà tún dájú ló ń ra ó lóun máa ń wò yí pé dógbé tó bá ní takò Tabligh ní wà láì kò lè jẹ́ ìjókòó jẹ́ mọ̀nàfíkì pé kò sí tó ènìyàn lè jẹ́ kó jẹ́ mọ̀nàfíkì lọ. ó ní kó gbé tẹ̀blíìkì ní kọ̀nfáàmù ni ẹ̀sìn tọ́lọ́wọ́n ọba ń ràn wá ní tẹ̀blíìkì mọ́ṣáláṣí kò ti ń sọ ọ́. ẹgbẹ́lẹ́ yìí kí ni fìtínà rẹ̀ wuffiqa li sahibil bid'a fahamalahu alayha. àfọ oníbídà ló pàdé oníbídà yẹn náà ló fi tẹ́ ìyẹn. bọ́lá ọba subhanahu wa fìyà jẹ tí ò bá ní kẹ́ ẹ̀sìn náà ló gùn fẹ́ sìn mo sọ nínú kótóbà lójúmọ́ àlẹ́ mi àwọn èèyàn kan lọ nasfat sincerely then wọ́n believe pé ojú rẹ̀ ọlọ́run àwọn fẹ́ẹ́ rí ṣùgbọ́n eléyìí ni angola fẹ́ṣẹ̀ alimam al-Barbahari rahimahullah ta'ala gẹ́gbà ṣe máa ń sábà mẹ́nu bá níbẹ̀rẹ̀ tíra gbà tó bẹ̀rẹ̀ ó ní al-islam wa sunnatu wa sunnatu iya al-islam la yaqumu ahduma bidun illa bil-akhar bidun al-akhar ó ní tá a pè ní islam náà ní sunna ní tá a pè ní sunna ò ní islam ó ní islam ò lè ṣeé ṣe láì bá sí sunna súnà ò lè ṣe é gbọ́yé láì bá jẹ́ mùsùlùmí masalan èèyàn lè sọ pé ana min ali súnà wà lastu mùsùlùmá onísúnà ni mí ṣùgbọ́n mi kì í ṣe mùsùlùmí tí abẹ́lẹ̀ ò ṣe sọ̀rọ̀ báyìí náà sì ní tí wọn bá sọ pé òun jẹ́ mùsùlùmí tí kì í bá aṣọ ní sunna ẹni ẹ náà ó ṣòfò púpọ̀ ọlọ́kùnrin àti ká ṣòfò wọn lẹ́nu ká sọ fún mama ahmed rahimahullah ta'ala pé ahyaka allah ya aba abdullah eré aba abdullah kọ́lọ́n kọ́mọ́sà bá ní fẹ̀mí rẹ̀ lẹ̀ lórí dáadáa lórí islam wọ́n ní mọ́ ahmad sọ pé naam wa ala sunna àmì ò ṣùgbọ́n ló fi sunna náà tóbi tí a bá ṣe islam lásán tí o bá fi sunna ṣe ó wẹ̀ sí islam tí a bá ṣe islam tí o bá fi sunna ṣe kí ló ṣe wàhálà ó wẹ̀ sí islam abul rufai ibn ma'rani mina tabi'in هنا قرأت المحكمة بعد نبيكم عشر سنين قد أنعم الله علي بنعمتين لا أدري أيهما أفضل أن هداني للإسلام ولم يجعلني حوريا ó ní lẹ́yìn gbàtà nàbí sọ́lá àlọ́sálàm kàkùdà tán tó ń gba islam ó ló wá ka quran years onakọ̀dé á ní anàlọ́wọ́ àlẹ́yà bí ní màtáyì sítọ́dì tó ń sọ́dì kùránì yìí ọlọ́run bless òun pẹ̀lú nǹkan méjì ó ní blessings méjèèjì yìí là á dẹ̀rí àyà ọmọ àfọ̀ òun ò lè sọ particularly èwo ló lọ́wọ́ jù nínú méjèèjì èwo lọ̀gá ó ní anahada nínú Islam ṣé ọ̀wọ́ ọpọlọ ọba kọ́kọ́ ṣe mí ní mùsùlùmí tó pé inna dina inda Allah il Islam wa qala ta'ala. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه ọlọ́run tó bá ti sojú kòkòrò tó bá ti wá nǹkan míì ṣe lẹ́sìn tí yàtọ̀ lẹ́sìn Islam ọlọ́run nígbà torí ẹ̀ ló jẹ́ pé bàbá àníbọ̀ Ibrahim ló fi rí ibi lọ́wọ́ àjọ ọlọ́run bẹ́ẹ̀ ni àwọn òbí àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tánàbí sallallahu alaihi wasallam ń sọ pé inna abi wa abaka fìlà tánàbí fi lè sọ fẹ́yìn tó wá bílẹ̀ pé bàbá àwọn ẹni rẹ̀ ní bóò ni ó ṣe jẹ́ pẹ̀lú rẹ̀ lálùkìyàmà alábi ní inna abi wa abaka fi nà àti bàbá mi àti tiẹ̀ náà ìnà wọn lọ lẹ́tùkì ló fà á tó pé wọn ò ṣe hànàfíyà wọn sì sì sílá ọlọ́run mọ̀ báyà kò ń dúpẹ́ àbúlá àlìyá oníbọ̀yọ̀ ọpẹ́ pọ́lọ̀ ń ṣòwò ní mùsùlùmí lòun ó dájú ní wàlámi ẹ̀jẹ̀ àìní haruriya àbí ọpẹ́ pé ọlọ́ọ̀bọ̀ òṣùn ní kárìjì àwọn kàwárìjì wọn ń pè ní haruriya sọpẹ́ kọ́lọ́hún sòun ní mùsùlùmí ni àbọ̀pẹ́ kọ́lọ́hún sòun ló ní súnà tó sọ nìyẹn so tó máa ń sọ pé ẹni tó bá ṣe ìsìláàmù tí ò fi súnà ṣe ó wíìsì ìsìláàmù ni sheikh bin baz abdulaziz bin baz rahmanullah rahmatan wasi'a nínú sharh fadl islam nígbà tí wọ́n ń tú aya al-Qur'an al-Karim tá sọ yìí tọ́lọ́bà subhanahu wa ta'ala sọ pé wà yabtaghi ghayra الإسلام دينا، فلن يقبل yuqbala minhu wọ́n ní kí ló túmọ̀ pé èèyàn ń wẹ̀sìn ní ìtúyàtọ̀ sẹ́sìn islam wọ́n ní alákọ̀ọ́kọ́ ìtumọ̀ náà ni pé bóyá làálà ọ̀tà náà sọ̀rọ̀ ọ̀tà hawala mo kàn ń sọ kòláṣù tí wọ́n sọ ní kìí ṣe láàbùsùn wọn ni mo sọ pé bóyá ó ṣe nàṣọ́rọ́ ó ṣe kírísítẹ́ǹtì ó ṣe judaism ó ṣẹ̀sìn àbáláyé àbí àbá ní ilẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ kò sẹ́sì kankan tí ń jàpá láyé náà jẹ́ islam lọ olójòrò ni wá nígbà tó lọ́ba sọ kánà nasu ummatan wahida kánà nasu ummatan wahida anábì wa Ibrahim ọlọ́ni idh qala lahu rabbuhu aslim qala aslamtu li rabbil alamin àwọn ọmọ anábì wa Yaqub ọlọ́ba ni al kuntum shuhada idh hadara Yaquba al-maut. إذ قال لبني ما تعبدون من بعدي قالوا إلهك